أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله adá ọpẹ́ tí ó pọ̀ fún Ọlọ́run adá ọpẹ́ ọ̀sán fún adá tàárọ̀ fún adá talẹ́ fún gbogbo àkókò gbogbo ìṣẹ́jú ńlá fífi ọpẹ́ fún Ọlọ́run ní dèdè òǹkà àwọn yẹ̀pẹ̀ tí ń bẹ lórílẹ̀ ní dèdè òǹkà ewé tí ń bẹ lórí igi ní dèdè òǹkà ẹja tí ń bẹ nínú odò ní dèdè òǹkà gbogbo ẹ̀dá tọ́lọ́run dá ní dèdè òǹkà gbogbo ń tá a mọ̀ ní dèdè òǹkà gbogbo ń tá a mọ̀ àfi dá ọpẹ́ fún ọlọ́run àfi kí ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ gbogbo kíkì yóò tó gbogbo ẹ̀ ò tó nǹkan kan nínú kíkí tọ́lọ́run tọ́ sí kò tó nǹkan kan nínú ẹ̀yìn tọ́lọ́run tọ́ sí àjẹ́wọ́ bó ti mọ àjẹ́wọ́ pé kò tó nǹkan síwájú wọ ọlọ́run ọba mọ́ṣábà wà gbà lọ́pẹ́ atọrọ kẹwọ ọlọ́run ọba àti ìgẹrẹ fún òjíṣẹ́ ńlá nabi Muhammad kí ìkẹ́ náà kọ́ kárí àwọn ànábì ọlọ́run àwọn ẹni rere àwọn afáwa àwọn òbí wa kó dórí gbogbo ẹ̀yin tẹ́ ń ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi akíra wa pé a kú ọlá jímọ̀ a kú ọlá ọjọ́ ńlá tèní abẹ́lọ́wọ̀n ọba kó jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jímọ̀ nínú ìsìláàmù ìmọ̀nà àti ẹ̀sán ká máa ṣe wọ́n nínú azikí ìfàyàbalẹ̀ àlékún ọlá àlékún ọlá ọlá ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lénìí òun nìkan nínú àwọn orúkọ ọlọ́run ọba pàtàkì jùlọ ashakur àti ashakir ìkan gbòógì ní méjèèjì yìí jẹ́ nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba tọ́rẹ́sẹ̀ nínú Qur'an nínú àwọn orúkọ ọlọ́wọ́n ọba tó ríbi dúró sí nínú nabi láwọn orúkọ ọlọ́wọ́n ọba tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí jùlọ nínú rẹ̀ ni ashakuru wa tẹ́ ẹ bá gbàgbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń mú àwọn orúkọ fi dára wa lẹ́kọ̀ọ́ àti ṣe bẹ́ẹ̀ mẹ́ta èyí tá a fẹ́ ni òun ló pèrè bẹ́ẹ̀ nínú alukur'anu ó ní inna safa wal marwata min sha'airillahi faman hajja albayta aw i'tamara fala junaha alayhi an yatawafa bihima. فمن تطوع خيرا فإن الله شاكر عليم ọlọ́run sọ pé dodo ẹ̀yin tẹ́ bá ń sáré safa àti maruwa tẹ́ lọ Mẹ́kà tẹ́ lọ ṣe hajj àbí umra tẹ́ wá ń sá safa àti maruwa màá dúpẹ́ fún yín màá appreciate ń tẹ́ ṣe yẹn nítorí ṣáàkìrù lọ́lọ́run ọba ọba tí màá appreciate ń tán pè ní aṣáàkìr àti aṣàkùr derivation orúkọ méjèèjì ni ìpìlẹ̀ kan náà ni wọ́n ti wá ìpìlẹ̀ rẹ̀ ní pé aṣukùrù ká dúpẹ́ káfẹ̀mí ìmoore hàn sẹ́ni bá ṣoore sí ni ká jẹ́ kí inú rẹ̀ ó dùn ká sọ rere rẹ̀ fara ayé ń pé lágbájá ṣoore fún mi inú mi dùn sí ní tó ṣe yìí níta ń pè ní ṣúkúrú nìyẹn ká dúpẹ́. ṣáàkìrù lẹni tí ń dúpẹ́ èèyàn lè jẹ́ ṣáàkìrù ọkùnrin lè jẹ́ ṣáàkìrù obìnrin lè jẹ́ ṣáàkìrù tó bá ti mú oore á ní lágbájá mú oore lágbájá ń dúpẹ́ oore ṣé wàá rí ṣàkúrù òun tún ju ṣáàkìrù lọ àmọ́ tùmọ̀ kan náà ni méjèèjì àmọ́ ṣàgbà ara wọn ṣakúrù lárúbáwá ti lò ní fọ́ọ̀mù fàáhùn tí wọ́n fi máa pè ní síra mubalaga ọ̀rọ̀ tá a fẹ́ tá a fẹ́ embellish tá a fẹ́ kó tóbi a fẹ́ kí túmọ̀ rẹ̀ ó tóbi kó dé maximum extent tá a lè fi ròyìn nǹkan ẹ ṣakúrù wọn kì í fi ròyìn èèyàn lásán lọ́lọ́run fi ní ṣakúrù ni mí ṣakúrù lẹni tó mọ̀ pé dájú bẹ́ẹ̀ bá ṣoore fún èèyàn méjì tẹ́nìkan nu wọn wá dá ọpẹ́ débi tẹ́nìkejì àti àbí gbogbo orúurin yẹn tẹ́ bá tún lè ṣoore yẹn fún láyé wọn ò lè dárú ọpẹ́ tẹ́nì yìí dá yìí n kò sí nǹkan kan tán fẹ́ fi kún un tún fi dárú ọpẹ́ yẹn mọ́ kò sí ọpẹ́ tẹ́nìkan tún fẹ́ dá tó lè lékè ọpẹ́ yẹn mọ́ òun náà ń pè ní ṣàkúrù ẹni tó bá ń dárú ọpẹ́ bẹ́ẹ̀ wọn á ṣàkúrù lélẹ́yìí eléyìí mọ̀pẹ́ dá ọkọjá àlà yẹn ni pé yóò dúpẹ́ fún ọ tó ṣoore fún débi tí wọn náà mọ̀ pé kí n máa ṣe fún ọ tó tó báyìí ẹni tó ṣoore góòtù bu ẹkún pé ẹ mọ̀ gbà mí kí mo èló mo fún un tí wọ́n á tẹnumọ́ láti àìmọye ọdún yóò tún pa àwọn ọmọ rẹ̀ jókòó yóò pìtàn fún wọn pé lágbájá olóore mi ni o ẹ bá ń dúpẹ́ fún un lágbájá olóore mi ni ẹ̀yin ìyàwó mi ẹ mọ̀ bá ń dúpẹ́ fún un yóò tún fi gbogbo ẹbí rẹ̀ dúpẹ́ fún ọ yóò fi gbogbo ayé rẹ̀ dúpẹ́ fún ọ yóò fa ahọ́n rẹ̀ dúpẹ́ fún ọ yóò fẹ̀mí rẹ̀ dúpẹ́ fún ọ yóò fọwọ́ dúpẹ́ fún ọ gbogbo tó ní ní òfin mọ́ dúpẹ́ ṣàkúrù nínú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n kéré wọ́n wọ́n gan nínú èèyàn èèyàn tó bá ṣoore fún ńgbà tó re èèyàn ń dùn mọ́ ọ lọ́wọ́ náà ni ó máa rántí ṣáàkírù nù ńgbà tó bá ti ṣe díẹ̀ ó lè gbàgbé ọlọ́run wá ní ṣàkúrù lòun òun jẹ́ ṣáàkírù òun tún jẹ́ ṣàkúrù ọlọ́run tó ròyìn ara ẹ̀ nínú súrà míì tí ń sọ pé ma yaf'alullahu bi'adhabikum in shakartum wa amantum wa kana Allahu shakiran alima. kí mo fẹ́ jẹ yín yà fún tẹ́ ẹ bá ti ń dúpẹ́ torí mi ọlọ́run ọba gan ṣáàkìrù ni mí ọba ọlọ́pẹ́ ni mí ọba tí ń dúpẹ́ tí kì í fojú fo oore tẹ́nìkan bá ṣe ọlọ́run kì í kéré oore kan yóò dúpẹ́ rẹ̀ fẹ́ni bá ṣe kì kéré oore ọba tí dúpẹ́ lọ́bọ̀lọ́ ọba ló fi fàá tó fi jẹ́ sí pé tó bá fẹ́ mọ ta ló nice nínú ènìyàn ta ló nice nínú ènìyàn nǹkan méjì náà ni kò wá lára ẹ̀ gbogbo nǹkan yòókù àyàbá ni gbogbo nǹkan yòókù èlé ni nǹkan méjì ni kò wá lára ẹ̀ tàbá ní ṣọ́náìsì àbí ọ̀náìsì nínú ènìyàn kódà nínú tá a fi mọ̀ ikọ́ bá dáadáa lọ́lọ́run ọba oníkẹ́jù lọ́lọ́run ìròyìn méjì yìí náà ni tá a fi mọ̀ ẹni tó bá náìsì òun ní pé ńjọ́ tẹ́ ẹ bá ṣẹ̀ bò ní ṣe mọ́ react ṣọ́lá foríjìn lọ́dọ̀ ṣó ní sùúrù lọ́dọ̀ ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wá ni pé ńjọ́ tẹ́ ẹ bá wá ṣoore fún méjì náà kú ní nǹkan láyé bí ó bá a sì jóore bẹ́ẹ̀ bá jọ ń ṣe pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ bá ṣe é lénìí bẹ́ẹ̀ bá ṣe é lénìí ẹ̀ sì ṣe dáadáa fún kánú méjì òun náà nínú kọjá dáadáa àbẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ bá ṣe dáadáa fún yọ appreciate ẹ̀ appreciate ẹ̀ kọjá bí tẹ̀yìn tẹ̀ ṣe dáadáa lérò ọmọlúwàbí nù níjọ́ tẹ́ ẹ bá ṣẹ̀ yóò foríjì yín ní ntẹ́rò pé àbí yóò bínú àbí yóò lóhun ò ní foríjì mi ni àbí yóò bínú yóò lóhun ò ní yóò nọ̀rọ̀ yóò ní tán ni yóò sì wá láforíjì lọ́dọ̀ yóò lámùmára lọ́dọ̀ ìyẹn lọ́nà fi máa ròyìn gbogbo ẹrú rẹ̀ yóò ní lìkúlì sọ̀bárì ń ṣàkúrù ẹ mọ̀ ní ọ̀pọ̀ ní alukurani sọ̀bárì ń ṣàkúrù òun sùúrù tó tọmọ̀ pẹ́ dá ẹ̀ ń pé níjọ́ta dánwò bá dé ó mọ̀ ọ́n mara níjọ́ta bá tún ṣoore fún náà yóò dúpẹ́ rẹ̀ dúpẹ́ rẹ̀ dúpẹ́ rẹ̀ fọlọ́wọ́n ọba ẹrú rere tó yẹ ká jẹ́ nù bọ́lọ̀ ti fẹ́ kárí nù torí nínú ìròyìn rẹ̀ náà ni méjèèjì yìí wà yóò ní ṣàkúrún halim ṣàkúrún ghafur ghafurun ṣàkúr mí sábà máa lò wọ́n papọ̀ ní alukur'an ni ọlọ́run wá pé ní ṣàkúrù láwọn àyè míì nínú alukur'anu níbi tí ń sọ pé wakọlu alhamdulilayi lẹbi adahaba ana alhazana ina rọbana lagọfurun shakur ó láwọn ọmọ àlìjẹ́nà tán bá wà àlìjẹ́nà tán inú wọn máa dùn wọn máa wá rí i pé ah iṣẹ́ mélòó la gbé ayé ṣe tọ́lọ́run wá san wá ládùúrú ẹ̀san tó tó báyìí àìsùn mélòó la ṣe o mélòó la ṣe àwẹ̀ mélòó la lè gbà tó a di pé sàárà mélòó náà la ṣe tá títí kẹ́yìí àtọ́là yìí wá pọ̀ tó tó báyìí aa inna rabbana lagafurun shakur kì í ṣe pé àlẹ́sẹ̀ ń jọ́ta ń bẹ láyé ó dẹ̀ wá mójú kúrò fún wa ó sì wá dúpẹ́ kéékèèké tá a ṣe yẹn náà ó appreciate ẹ̀ fún wa tó tó báyìí shakuru lọ́lọ́wọ́n ọba àwọn àlìjẹ́ náà máa confirm orúkọ yẹn pé a àwọn ṣẹ̀ṣẹ̀ rà àrídájú àrídájú tó ju gbogbo àrídájú lọ pé shakuru lọ́lọ́wọ́n ọba yẹ̀kínù ni wọ́n ní elmul yẹ̀kínù ó ti wá di ainul yakin ó kúrò ní ainul yakin ó di hakul yakin ọlọ́mọ ṣàfi ṣàkúrù bá wa lò. ó tún sọ ń bomi pé tuqridullaha qardan hasanan tẹ́ ẹ bá lè náwó sójú ọ̀nà ọlọ́run ọba yudaifu lakum màá àdìpèlè àdìpèlè oore tẹ́ ẹ ṣe yẹn màá ṣe fún yín màá dúpẹ́ fún yín wayaghfir lakum màá sì forí ẹ̀ṣẹ̀ yín jìn wallahu wallahu shakurun halim ẹ tún rí shakurun halim torí shakuru lọ́lọ́wọ́n ọba alámúmára òun sùúrù lọ́lọ́wọ́n ọba so orúkọ shakuru la fẹ́ fókọ̀sì lélẹ́lẹ́ ni àti shakiru tó jẹ́ àbúrò rẹ̀ ọba ọlọ́pẹ́ lọ́lọ́hún ọba tí kì í kéré oore tẹ́rú bá ṣe ní tí ó jẹ́ òmọ̀ bẹ́ẹ̀ òun ni pé kó gbé e yẹ̀wò gbogbo dáadáa tá a bá ṣe kò sí bó ṣe lè wù kó kéré tó àdéhùn ọlọ́wọ́n ọba ni ó ní pé màá san yín lẹ́sàn-án àmọ́ ya'mal mithqala dharratin khayran yara ẹni bá ṣe ń tó kéré ẹ ju ẹ ẹ ju ọmọ àgbàdo kékeré lọ nínú oore báyìí kékeré tóun náà mọ̀ ẹ́ pòun tiẹ̀ ṣoore òun gan òfura màá bá lóore ló ṣe ká ṣoore nìyẹn ṣá èmi kàn tiẹ̀ benefit tiẹ̀ ṣá òun gan ọ̀mọ́ lóore bó ṣe wù kó kéré tó yẹn náà ọlọ́run ní yàrá hù wàá rí tó bá dojú àlùkìyàmà nínú ìwé rẹ̀ ẹ gbàgbé hadithu albitọ́kọ̀ ni hadith ẹrú tí ó déwájú ọlọ́run ọba ń jọ àlùkìyàmà Allahu akbar ó ti tó láti explain kí ni ń jẹ́ shakur ó ti tó láti explain kí ni ń jẹ́ shakur wọ́n ní gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe láyé tó jẹ́ iṣẹ́ rẹ̀ kò tó nǹkan rárá wọ́n kọ gbogbo ẹ̀ sínú ìwé ìwé tí wọ́n kọ sí wọ́n wọ̀n án níbi òṣùwọ̀n nígbà tán gbé e sórí òṣùwọ̀n kódà kò kọjá kílò rárá kọjá nǹkan kan kò ní iṣẹ́ rẹ̀ tó tó nǹkan jọ ti ń bẹ láyé àmọ́ṣẹ́ ibi rẹ̀ ń ṣe ló pọ̀ tó jẹ́ sí pé ìwé tí wọ́n kọ iṣẹ́ ibi rẹ̀ sí ìwé náà gùn kàmọ́dìl basor gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe sọ pépà ìwé tí wọ́n kọ sí àbí ká sọ pé àmọ́ bí pépà wọn ń lò àmọ́ bí tí wọ́n ń kọ sí tí wọ́n rìkọ́dù ẹ̀ sí ó gùn débi pé tó o bá dúró lérí dẹ́sàtì tó tẹ́ dáadáa tí ò ṣe wọ́gọ́wọ́gọ́ tí wọ́n bá gbé ìwé kalẹ̀ tíwé náà wá gùn ibi tójú rẹ̀ parí sí níbi dẹ́sàtì yẹn ọ̀ọ́kán tó rí gbẹ̀yìn yẹn níbi tíwé náà dénú pé péjì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ níbẹ̀ wọ́n kọ́ àwọn iṣẹ́ rẹ̀ àìdásí ó wá ṣe hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ hẹ̀rìmọ̀ ọ̀pọ̀ wọ́n gbé e sórí òṣùwọ̀n ọjà scale ah òun náà ti ní ó ti yanjú ó ti wà so obvious iná lòun lọ kí lòun fẹ́ fi kún kí lòun fẹ́ fi kún sóun fẹ́ sáré mọ́ ṣiṣẹ́ lè ní ni iṣẹ́ òṣèṣe mọ́ lẹ́yìn tá a bá kú wọn bá ti wá tó ti fọkàn sí i pé ọ̀nà iná ni hàlákù ni òun ti ṣòfò lọ́lọ́run wa ni méè lọ iṣẹ́ kan bẹ tá a ti wọ̀n nínú dodo iṣẹ́ rẹ̀ a sì ní ṣàbòsí fún ọ bó ti léwu kó kéré mọ́ wọn wàá mú ìwé jáńjálá kan bìtọ́ọ̀kọ̀ fàtúkọ̀rọ̀ jùlọ́hù bìtọ́ọ̀kọ̀ tán wọn ò mú bìtọ́ọ̀kọ̀ kan jáde fún ìwé jáńjálá ní jẹ́bẹ̀ bíi id card ẹ̀ láti mọ̀ pé id card ní bìtọ́ọ̀kọ̀ nítorí ìwé jáńjálá ni wọn wàá mú ìwé jáńjálá kan wá iṣẹ́ kan ló ṣe síbẹ̀ lọ iṣẹ́ rẹ̀ kan ló ṣe táwọn màláìka kọ síbẹ̀ wọn ló wí la ilaha illallah níjọ́ kan ọkàn wà ń bì kan ọkàn finú fẹ́ dọ̀ wí gbólóhùn yẹn jáde mo ṣọra wí nísìnyí pé la ilaha illallah bí wọ́n tó ń wò mí náà ṣe ń wí nísìnyí pé la ilaha illallah kó ra wí bẹ́ẹ̀ ẹ̀yọ̀ kan péré wọ́n dẹ̀ kọ́ sínú ìwé pé ó wí ó finú fẹ́ dọ̀ wí ó fi ìtẹ́lọ́rùn wí ó fi àmọ̀dájú nínú ọlọ́run wí lẹ́nìí wọ́n kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ nínú ibi tí wọ́n kọ́ kalẹ̀ sí ọlọ́run ní mẹ́ẹ̀ lọ ó kú iṣẹ́ rẹ̀ kan àgbọ̀dọ̀ ráṣẹ́ rẹ̀ láre ó ní àkíwálé lè fẹ́ wọn ajó jarí ntí wọn wò ẹ̀kọ́ tiẹ̀ wọn ntí ọba wọn wò kọ́ sátì ẹ̀ mọ́ pé àṣẹ ọlábòsí nígbà tí wọ́n gbé sórí òṣùwọ̀n fatọ́ sátì sijilat gbogbo ṣe mọ̀ ń pọ́wọ́ méjì ní skéèlì mọ́ ní èyí tó ti já tẹ́lẹ̀ tó ti lọlẹ̀ tí wọ́n kó sẹ́ẹ̀bí sí fatọ́ sátì ló bá fò ókè báyìí ní láìláìláìláwò yẹn bá tẹ gbogbo òṣùwọ̀n ọlọ́mọṣà kẹwàá ọlọ́mọṣà fi ṣàkúrù bá wa lò ọlọ́run appreciate ẹyọ kan tó ṣe yẹn ọlọ́run dúpẹ́ rẹ̀ fún hadithul bagiya ńkọ́ ẹ má gbàgbé hadithi arábìnrin òun sì ná alágbèrè oníkárùwà tí ń bọ̀ láti bìkan bóyá ó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe ṣìnà tán bí tí ń bọ̀ ni ni wọ́n ń bọ̀ wá lórí ajá kan tá nẹ́bí ń pìtàn tó fẹsẹ̀ múlẹ̀ ń dúdú àwọn kan ò lè kó sí kànga àmọ́mọ́ létí kànga yìí tájà yìí ó fi kò sọ́nà tájà yìí fi manage ọ̀ngbẹ́ngbẹ́ nínú ọ̀rùn lárábìnrin wa kíyèsí ajá náà pé ah ó dà pé òǹgbẹ́ ní gbẹ ajá yìí o jẹ́ help ẹ̀ ńlọ́ba mú kinní tọ́ ta mọ́rí bíi gèlè ńlọ́ba sọ di gbá láti bá a fi fa omi ó sọ dokùn láti bá a fi fa omi ọwọ́ amúbàtẹ́ ẹsẹ̀ rẹ̀ ó so mọ́ kinní gèlè ọ̀hún ó sọ bàtà di igbá tí ó fi bu omi láti inú kànga ńlọ́wọ́ bá bu omi nù kànga ló fàjà ní lómi mu anabi ní fàṣàkàrà Allahu laha ọlọ́run ní a ah, ní tó ṣe yìí màá dúpẹ́ rẹ̀ fún ọ màá dúpẹ́ rẹ̀ fún sẹ́yìn kí bá a bá ṣe dáadáa tọ́lọ̀ ń bá lóun ò ní san wá lẹ́sàn ṣáà tó bẹ̀ ká mọ̀ ṣe dáadáa ọ̀hún ni tó ní tó bá di jọ́ àkìyàmọ̀ ẹni tó bá ti ṣàbùrú ńlọ nù náà ẹ̀yin tẹ́ bá ṣe dáadáa wẹ́ ẹ̀ wọ́n bí ń dá kẹ́ ẹ má ṣe tẹ́lẹ̀ náà sóhun tó yẹ kẹ́ ẹ ṣe lẹ́ṣe kó tilẹ̀kùn so o lè máa rojọ́ káàkiri pé ẹ òun mòore mo ra mọ́tò fún wọn òun mòore ayé ọ̀sọ̀ fún wọn pé odò ńlá káyọ̀ sọ fún wọn kí wàá ló fẹ́ kàn ṣe ìran ọmọ náà ni máa tọ́jú bàbá rẹ̀ ẹbùn wọn bá dúpẹ́ rẹ̀ fún ọ nọ́mà ọgbọ́dọ̀ <laughs> ní tó ojúṣe tó ọgbọ́dọ̀ ṣe ni ní tí wọ́n ń pè ní ń pé ọlọ́run ọba ń dúpẹ́ fún ẹrú oore ni kì í ṣe ipa àtọ́sí kì í ń pa dìsáàvù látọ̀dọ̀ ọlọ́run ọba káwá kírun tán kọ́ wá ni mo fẹ́ dúpẹ́ rẹ̀ fún yín ká gbàwẹ̀ tán kó wá ni mo fẹ́ dúpẹ́ rẹ̀ fún yín kí ló ti torí ẹ̀ dá wa tẹ́lẹ̀ tèmi nítorí ká wá ṣàwọn iṣẹ́ yìí láyé náà ni ẹni tá a gbà síṣẹ́ sí kọ́ńpínì tá a dẹ̀ fún ní job description rẹ̀ ń pin tó mọ̀ ṣe fún wa ní tó wá ṣèkan nínú àwọn iṣẹ́ tá a ní yọ̀ mọ̀ ṣe tá a dẹ̀ tó wá ní kílé tá a appreciate ń pò òun ṣiṣẹ́ ṣebí ń tá a gbà ó fún náà nù tá à ń san sálárì fún ọ sí náà nù ọlọ́run ṣèjẹ́ ẹ̀mú fún wa ń tọ́jú wa ẹ ó fún wa lálàáfíà ọ ní o kírun kírun ọ̀hún tó tó wá ń pé kí tí ò san lẹ́sàn-án rún à ẹ̀san tó bá kù tó bá san nígbà wọn ṣàkúrù nù ọba tí a dìsáàbù kó dúpẹ́ fún wa ń tún wá ń dúpẹ́ fún wa ọba tá a dìsáàbù kó lóun fi àdípèlé ẹ̀san bá wa lò tí ń tún wá ń fa àdípèlé ẹ̀san bá wa lò ọba dáadáa nù ọ̀bọ̀ ọlọ́pẹ́ nù nínú tẹ́ẹ̀fì mọ̀ ń pè ṣàkúrù lọ́lọ́run ọba ni pé ọlọ́run ní tẹ́ ẹ bá ṣe dáadáa kan ṣe kẹ́ ẹ fi lè mọ̀ mí lọ́lọ́pẹ́ kẹ́ ẹ fi lè mọ̀ kí mi kì í fojú doore lọ́pẹ́ tí ní oore tẹ́ pé tá a bá ṣe fọ́lọ́n kò ní ti ń dí irun tá à ń kí ẹ dákun ẹ̀sọ́ ntọ́lọ́run fi ń ṣe ààwẹ̀ tá à ń gbà ẹ̀sọ́ ntọ́lọ́run fi ń ṣe sàárà tó ń ṣe ẹ̀sọ́ ntọ́lọ́run fi ń ṣe ṣe bára yín náà lẹ́ ń ṣe sàárà fún wọn máa ń bẹ nínú pé tá a bá ṣe sàárà wọn kó yẹn lọ sákàǹtì ọlọ́run ní sánmọ̀ ni ṣe bọ́ mẹ́rẹ́ ọmọ ènìyàn bí ẹgbẹ́ rẹ náà ní kébi ọmọ pakú ẹ̀yẹn tá a bá débi bá ń pa wá kú sílé ayé tọ́lọ́run bá lóun fẹ́ ni tẹ́nìkan ẹnìkan ó bì í ẹ̀hẹ́n so kò sí ní tọ́lọ́run fi gbogbo re tí à ń ṣe fúnra wa àti gbogbo oore tá à ń ṣe kò sí ní tọ́lọ́run fi ń ṣe kí wàá ní dúpẹ́ fún wa sí tẹ́ẹ̀fì mọ̀ pé ọba ọlọ́pẹ́ ọba aláàánú ìwà lọ́lọ́run ní débẹ̀ òun gangan lọ́ba tó dá ìwà òun gangan lọ́ba tó dá ìròyìn rere òun gangan lọ́ba oníròyìn rere ó ní gbogbo ẹni bá ṣe dáadáa man jaa abil hasanati falahu ashru amthaliha. ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون من جاء بالحسنة ẹni bá ṣe dáadáa fún ọlọ́wọ́n ọba nínú oorun nínú àwẹ̀ nínú ọ̀rọ̀ rí dáadáa ọ̀rọ̀ rí lásán kò fún ẹ̀ ní ìmọ̀ràn lásán dáadáa ni man jaa abil hasanati èyíkéyìí ìran dáadáa tó o bá ṣe falahu ashiru amúsàlíhà ìlọ́po ládàá rẹ̀ lọ́nà mẹ́wàá máa fún ọ ìní ọ̀rìn náà pé o ṣe dáadáa kan lè ní ká kọ́ ládàá náà kó wá jẹ́ yọ̀ kan bá a ti ń ṣe kọ́ á multiply ẹ̀ lọ́nà mẹ́wàá wà máa ń jẹ abíṣẹ́ iye àti amẹ́ni bá ṣàbòsí ẹni bá lu jìbìtì ẹni bá ṣe tó bá jalè ẹni bá ṣe ṣìná ẹni bá purọ́ ẹni bá jẹ́rìí èké gbogbo wa bí tá a bá wù pàápàá fàlàyé jíza ilà mìfìlà wàhùn láàyò bẹlámùn. ẹyọ kan tó ṣe nù wá bí yẹn náà láfi kọ kalẹ̀ pé ó purọ́ kan lé ní àsìkò ẹ̀ṣẹ̀ ẹyọ kan ṣe ń pé ẹ̀kan multiply ẹ̀ṣẹ̀ náà kóun náà jẹ́ mẹ́wàá gẹ́gẹ́ bá ti multiply yìí dáadáa ẹyọ kan ó fi kọ́ lẹ̀ tẹ̀rí kọba tó nífi oore ni tẹ̀rí kọba tí ń dúpẹ́ ni. ẹ̀ẹ́ àfẹ́ gbára wa ní táìmù ni mi ò bá pìtàn gùlámẹ́ni ẹ̀tì mẹ́ni fil Madina nínú Suratul Kafi ọlọ́run sọ̀rọ̀ àwọn arákùnrin méjì níbi títí ń pìtàn anábì musa àti khidir nígbà tí wọ́n ṣe ìrìn àjò tá anábì musa ti lọ kẹ́kọ̀ọ́ nípa ọlọ́run ọba lára khidir nígbà tí wọ́n débì kan khidir rí ọ̀ndẹ̀lù kan khidir rògiri kan tó fẹ́ wó wọ́n á sọ fún musa pé ògiri yìí tó fẹ́ wó yìí ṣé wọ́n dẹ̀ ti tọrọ lọ́dọ̀ àwọn aráàlú yẹn pé ẹ ṣe wá lálejò ebi ń pa wá táwọn aráàlú yẹn ṣàwọn pé àníṣe yín lálejò àmọ́ yín rí ìmúlẹ̀ ti wá gan wọn ò gbà wọn lálejò irú ìlú yẹn wá ní Khidiru ti ró gìrì kan tó fẹ́ wó Khidiru ní àgìrì yóò gbọdọ̀ wó Musa ní láti tún kọ́ ni Musa bá question ní authority rẹ̀ ṣé àdéhùn wọn ni pé kò gbọdọ̀ question ní authority òun táwọn fi parí ìrìn àjò yìí ibẹ̀ wọ́n ti túká Khidiru wá ń fún lálàyé gbogbo n ti ń ṣe láti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn tí ò yé Musa tí Musa ń question rẹ̀ ipe kí ló yẹ tó ṣe yìí kí ló yẹ tó ṣe yìí kí ló ó ní sóró gírí tó fẹ́ wò yìí fàkánà lè wù lámẹ́ni ẹ̀tì mẹ́ni fìlmàdínà àwọn ọmọ méjì kan tí bàbá wọn tí ó ti fayé lẹ̀ tí wọ́n jọmọ òrukàn nínú ìlú yìí àwọn ni wọ́n ní. wàkàna tahtahu kanzul lahuma ọlọ́run ní Khiduru wa ń sọ fún Musa pé pẹ́pẹ́ ọ̀rọ̀ kan bẹ tí bàbá wọn fi ilẹ̀ níjọ́ tó fẹ́ fayé lẹ̀ tó tọ́jú ẹ̀ sábẹ́ ògiri yìí àwọn mọ̀lẹ́bí tó ní alábòsí ni wọ́n bá kógun fún wọn àwọn jẹ́run àwọn yìí sì kéré púpọ̀ wọn ò tí ì lè dá owó manage ọwọ́ á ní ọlọ́run mo fẹ́ tọ́jú ẹ̀ sọ́wọ́ rẹ̀ mi ò àkáǹtì àwọn èèyàn ó ti rí bó ṣe rí kò ṣeé trust mọ́ mo fẹ́ tọ́jú ẹ̀ sínú àkáǹtì wọ ọlọ́wọ́n ọba mo fẹ́ kí wọ ọlọ́wọ́n ọba ó bá mi tọ́jú owó yìí ó wá fi sábì ògiri náà ó fi ṣọ́ ọlọ́wọ́n ọba ké mo ti fẹ́ kú àmọ́ kówó yìí ó wà lábẹ́ ògiri yìí táwọn ọmọ yìí bá dàgbà bí wọ́n ṣe mọ ibi tówó yìí wà bówó yìí ó ṣe di tiwọn ó kù sọ́wọ́ wọ ọlọ́wọ́n ọba ògiri yẹn ti fẹ́ wo tógiri yẹn bá wo àwọn èèyàn ó rí ti ń bẹ lábẹ́ ògiri ní kídìrú fi ń pé fàkánà táàtàhù kánzó ńlá hùn mọ́ pẹ́pẹ́ ọ̀rọ̀ ń bẹ lábẹ́ ògiri yìí wàkánà abúhùmọ̀ sọ́ọ̀lì hàn ẹni eré sí ni bàbá wọn jọ ti ń bẹ láyé kídìrú ò mọ bàbá wọn rí ọlọ́run ló fi mọ̀ o ọlọ́run wá fi mọ kídìrú yìí pé ẹ tún ògiri yìí kọ́ ẹni tó ní ògiri yìí ń jọ ti ń bẹ láyé ẹni tó lówó ti ń bẹ lábẹ́ rẹ̀ ó tọ́jú ẹ̀ fáwọn ọmọ òrukàn méjì kan ni ẹni eré sí ni ntàfẹ́ tàfẹ́ falà sínú ẹni eré sí ni wàkánà abúhùmọ̀ sọ́ọ̀lì hàn ẹni eré ni ọlọ́run wá tọ́jú dáadáa yẹn ó fẹ́ kí dáadáa yẹn ó sàn kan àwọn ọmọ ọba tí ìmọ̀ dúpẹ́ lọ́lọ́run ọba ọlọ́run yẹn ṣe abaramóore yẹn náà ti tó fún ọ láti ní nínú ìgbàgbọ́ rẹ pé ọba tó ń sìn kì í ṣọba tí ń wọ ọ nìràn gbogbo òun tó ń kí gbogbo àwẹ̀ tó ń gbà gbogbo sàárà ta ni ọmọ ṣe gbogbo iṣẹ́ ládá pátápátá kódà ìjà tí wà tèèyàn ń jà tá à ń sọ pé jẹ́jà yìí parí iṣẹ́ ládá ni o gbogbo ẹ̀ pátápátá dànù ó gọ́ ee táwọn olórin ilẹ̀ yorùbá wọn ni ní náwó náwó máa ń ti ń wá náwó náwó máa ń ti ń wá náwó náwó kì í ṣàpà àlùbáríkà ń wá nítorí pé ó rí nǹkan gbogbo iṣẹ́ dáadáa kì í ṣe dáadáa ní ní róríire ṣe lára rẹ ìwọ ló ń ṣoríire ń bẹ̀ bọ́ ọ bá lówó ìwọ ló ṣoríire kì ṣe ẹni tó bùn lówó ló ṣoríire ṣorí tí ìyí ń dùn ń lọ oríire tó ṣe ń bi tó ṣe fún ìyẹn kérésì tí wọ gẹ́gẹ́ ṣe ń bẹ ìwọ gẹ́gẹ́ ló yẹ kó máa dúpẹ́ fẹ́ni tó bá bùn lówó pé ó máa ṣeun tó gbà lọ́wọ́ mi kó máa ṣeun kó tún máa pọ́n wọn lé kó máa bàbàrà àwọn tó fẹ́ ṣàánú kó máa wò wọ́n kékeré torí pé àánú tó ń gbà lọ́wọ́ rẹ̀ yẹn ìwọ ló ń ṣoríire lára wọn tá a bá fẹ́ gbé ìròyìn ọlọ́run ọba yìí tá a fẹ́ fi súnmọ́ pé ó kọ́ ọlọ́run ti ń jẹ́ ṣàkúrù mo fẹ́ fi dọ̀rẹ́ ọlọ́run mo fẹ́ dọ̀rẹ́ ọlọ́run látara ṣàkúrù mo fẹ́ dọ̀rẹ́ ọlọ́run látara ṣáàkìrù àfikúwọ náà jọ lọ́pẹ́ àfikúwọ náà jẹ́ni tí ọmọ mo rè mẹ́rin làwọn èèyàn pín sí ìkànnù àwọn ọ̀jọ̀gbọ́n ó pín àwọn èèyàn sí mẹ́rin nípasẹ̀ oore ń pe àwọn kan bẹ wọn ò wulẹ̀ mọ oore wọn ò mọ oore lóore rárá ẹ ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn ni pé ìyàwó tọ́lọ̀ ń bù wọ́n yìí oore ni yóò ní kíni bẹ́ẹ̀ dúpẹ́ rẹ̀ yóò dúpẹ́ kíni sẹ́yìn tí wọ́n á sọ oore kan tí wọ́n máa ń pe kíni bẹ́ẹ̀ bí kíni ọ̀ bẹ́ẹ̀ ni kò mọ̀ pé ìyàwó lẹ́lòmíì fẹ́ tọ́ da mọ́ta sí ìgbésí ayé rẹ̀ rú ọkọ lẹ́lòmíì fẹ́ tí òró jújù ìgbésí ayé rẹ̀ mọ́ ẹkún tí ń sunnù ìgbésí ayé rẹ̀ lọ́wọ́ báyìí ẹkún ìyàwó rẹ̀ ẹkún ọkọ rẹ̀ ni èyí tó wọn fi wá dúpẹ́ pọ́lọ́ ní kó wọn ṣoríire kó wọn wà lọ́kì láti fẹ́ ọmọlúàbí níyàwó láti fẹ́ ọmọlúàbí lọ́kọ kò ní rí sóore yóò rò pé normal thing tíyẹn máa ń ṣe in life náà lòún ṣe bọ́ bá kọ́lé tẹ́ bá ní àdúpẹ́ ah, rẹ̀ kò ní mọ̀ ọ́ nípò tí ẹ̀ ń ríbi kan sùn kódà bó ba tiẹ̀ rẹ́ǹtì rẹ̀ kò ní mọ̀ kò ní fura ń pòore ni kò ní fura ń pòore ni mọ́tò tó ń gùn kò ní fura ipá làáfíà tó ń lò oore ni kódà kò ní fura pé sálárì tó ń gbàǹbí sí oore ni yóò ní ọ̀nà mà ń ṣiṣẹ́ fún wọn ni náà <laughs> wọn á bí wọn da gán mọ̀sán sálárì fóun ni a ah, ẹlòmíì ṣiṣẹ́ ju tó ń ṣe yẹn lọ tí ò rí ń kọ́ mọ́tò ń gbà yẹn gbà ó dé ẹlòmíì tiẹ̀ ṣe é tán ó ṣe pátápátá ìjọba sì jẹ́ lówó oṣù mẹ́sàn-án gbà tó tó ṣe wàhálà tó tó kọ́mọ tíṣà ni níléèwé ìjọba kan ní nàìjíríà ó ṣe wàhálà ṣe wàhálà rojọ́ ń kíláàsì fóṣù mẹ́sàn-án gọ́ọ̀mẹ̀ntì ìlú wọn ní àwọn kankan kún wọn sọ́rí àwọn ní problem àwọn ní financial problem nígbà tí wọ́n san wọ́n san tóṣù mẹ́ta ń bẹ̀ wọ́n mójú kúrò bí yòókù kí ni kò ṣe níbẹ̀ ni wọ́n ti mọ̀ ọ́ lóore níjọ́ tó ti rẹ́ni tó láàkì nǹkan tí ìwọ ní ni yóò di ọmọ ìpódà ìpọ́lọ̀ ń ṣe favour kan fún ọ àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kàtígórì àwọn kìíní nù àwọn kì í mọ oore rárá lóore àwọn táwọn tún dáa ju àwọn eléyẹn lọ àmẹ́ni ibi làwọn náà àwọn náà tún ṣe ní eré àwọn náà tún sọ̀rọ̀ ọlọ́run àwọn mọ oore lóore nígbà oore ni kíní ìtọ́lọ̀ ń ṣe fún mi yìí àmọ́ wọn ní dúpẹ́ rẹ̀ àwọn dóore mọ̀ lóore arọ̀ful khaira wa arọ̀ful maruf wà láàyè ṣukuru nàhó àwọn kì dúpẹ́ rẹ̀ àwọn kì dúpẹ́ rẹ̀ àwọn pé ó kíyàn lówó lọ láyé mi mo ṣiṣẹ́ rẹ̀ mo ṣe wàhálà rẹ̀ ń ṣe máa kówó mi tí mo làágùn oògùn mi kí n máa wá bùnyàn kí n máa kó bùnyàn yóò lówó yóò wà láhùn ó lówó lọ́wọ́ ó dẹ̀ mọ́ lóore pé àkíyàn olówó owó ṣe pàtàkì láyé owó ló ṣe gbádùn ayé owó nkẹ̀kẹ́ rìn rere òun náà máa sọ bẹ́ẹ̀ ọmọ lóore àmọ́ kò mọ̀ pé ó yẹ kóun ò ìran kejì nínú àwọn èèyàn ọmọ pé kíyàn ni àmọ́ kò ní kírun kò ní àlàáfíà kò ní fàlàáfíà yẹn ṣe fọlọ́n kò ní kò ní fàlàáfíà yẹn fọlọ́n nítorí pé kọ̀ mọ́ ni ó máa lóore àmọ́ kò fẹ́ dúpẹ́ rẹ̀ ìran kejì nínú àwọn èèyàn àwọn náà fail ìran kẹta nínú àwọn èèyàn òun làwọn tí wọ́n mọ oore lóore tí wọ́n ń sìn ń dúpẹ́ oore àmọ́ wọn ò mọ pé oore dá àwọn náà tún fail wọ́n ń dúpẹ́ wọ́n ń ṣe ń tọ́lọ́ wọn ọba fẹ́ wọ́n fẹ́ gbìyànjú ẹ̀ àmọ́ wọn ò mọ wọn ò mọ pẹ́ dá àwọn náà ò ṣe déédéé àwọn náà ò sí lérí ìlànà òun lẹni tọ́lọ́ ń kẹ́ tọ́lọ́ ń ṣàánú ọlọ́run ní kó kọ́jú oríire ó lékún kan sí ẹ ó lóun ṣe bẹ́ẹ̀ dé wá kó àwọn èèyàn jọ ó èrò jọ wá ha ọtí lé wọn lọ́wọ́ ó tí wọ́n láwọn ṣe fàájì àwọn ń dúpẹ́ ọjọ́ orí nǹkan wí náà ni wọ́n láwọn ń wọ́n wá wọ́n wọ́n ń ṣe bàjẹ́ ẹ dákun ọmọ lóore àbí ọmọ lóore ọmọ oore ó sì dúpẹ́ náà gbèsè ẹni pé ó mu oore ó dúpẹ́ oore àmọ́ kò mọ̀ pẹ́ dá ń bẹ nínú ẹni tọ́lọ̀ fún bẹ́ẹ̀ tí ń fa àlàáfíà rẹ̀ bà nǹkan jẹ́ àlàáfíà lẹ lòmíì fi tí ń fi lọ tí ń fi ń oore lòun náà ń lòun náà oore tọ́lọ̀ fún ní lò síbi ọ̀dà àwọn ẹni tó lówó ti ń ná náà ẹni tó lówó ti ń ná náà pa ń ná owó fáṣẹ́wó ti ń náwó òun lẹni tó wà lérí ọ̀nà ó mu oore lóore ó dóore mọ̀ pé oore lọ́lọ́run ṣe fún mi yìí ọwọ́ adúpẹ́ òtún wa mọ̀pẹ́ dá ọlọ́mọ ṣàfiwá sínú àwọn ẹrú tọmọpẹ́ dá wọ́n á kéré ẹni tọmọpẹ́ dá kéré ẹni tọmọpẹ́ dá kéré ọlọ́run ní ẹ ẹ màlú ala Dawuda shukura ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ láti bí ọ̀rọ̀ Suleiman nígbà tó rojọ́ tóun ṣe fún anabi Suleiman nínú oore àti tóun ti ṣe fún bàbá rẹ̀ ṣáájú ah ọlọ́run ní mọ̀lẹ́bí yìí mo ṣoore fún yín tọ́pọ̀ yàmàlúnà láhù máa yàṣà omi mahariba àwọn àlìjẹnú wọn máa kọ́ eríṣiríṣi ilé tó bá wọn Suleiman ní ọ pàṣẹ fáwọn àlìjẹnú pé mo tún fẹ́ kẹ́ ń bá kẹ́ bá mi construct ẹ̀ kó túrí báyìí kó dàbí báyìí kó báyìí kó báyìí architect architectural design tó bá ti gbé wá àwọn àlìjẹnú execute ẹ̀ lọ nìyẹn wàtàmáfíìlà eríṣiríṣi eré tó bá ní mo fẹ́ kẹ́ bá mi ṣe eré nǹkan báyìí eré ẹranko báyìí eré nǹkan báyìí kódà báyìí wọn ò ṣe é fún un wàjìfáàní nkàlíjàwábi àtàwọn abọ́ jẹun ńláńlá wọ́n fìlì ẹ̀ pẹ̀lú oúnjẹ tí gbogbo èèyàn máa wá jẹun lé ànábì Suleiman ọlọ́run wa ní ìmàlú ẹ wàjìfáàní nkàlíjàwábi wàkùdúrì rọ́ọ̀sì yá ti mú tún ẹ wàjìfáàní nkàlíjàwábi àti àwọn abọ́ jẹun tó tóbi dáadáa wá kò dúró rọ́ọ̀sìyàt àtàwọn kòkò dáná tó tóbi tó tóbi tó tóbi yẹn pé nílé anabi suleiman ń dodo gbà ẹ máa rí jíjẹ ẹ máa rí mímu èrò máa pọ̀ ńbẹ̀ ọlọ́run ní ẹ̀yin má lò ó aládàáwòd àṣukura ẹ̀yin ẹbí dawud suleiman ẹ̀yin ọmọ ẹ̀yin aya ẹ̀yin má lò ó aládàáwòd àṣukura akọ́lé nínú ìgbà dé àṣàkóru ẹ ṣiṣẹ́ kí ẹ fi dúpẹ́ ẹni tó mọ pé dá tá a lè pè ní ṣàkúrù nínú ẹ̀dá ó kọ ọlọ́run ọba tí ń jẹ́ ṣàkúrù là ni ẹni tá a lè fi rú ẹ̀ròyìn nínú ènìyàn òun lẹni tó yẹ sí pé bẹ́ẹ̀ bá ṣoore fún ọ̀rọ̀ ẹnu rẹ̀ ó dúpẹ́ iṣẹ́ rẹ̀ ó dúpẹ́ àníyàn rẹ̀ ó dúpẹ́ láìmọ iye ọdún láìmọ iye ọdún yóò sì túmọ̀ rántí ẹ̀ sóore kódà bẹ́ẹ̀ bá tún ṣaburú fún lẹ́yìn ìgbà náà kò ní gbàgbé orí àkọ́kọ́ bẹ́ẹ̀ bá ṣaburú fún lẹ́yìn ìgbà náà yóò sì túmọ̀ pé àwọn ọmọ rẹ̀ jókòó pé ah, àmọ́ ó ti ṣe báyìí fún mi rí o òun ló ṣènáwó báyìí fún mi nígbà báyìí òun ló help mi nígbà báyìí òun ló fún mi mọ̀ràn báyìí nígbà báyìí kò ní gbàgbé ẹ̀ láéláé fún yín ọlọ́run ní wàá kọ́lé lòun mi ní ìbá adé aṣakuru ó kéré nínú èèyàn tọmọpẹ́ dá ọlọ́run fi wá sínú àwọn ẹrú tọmọpẹ́ dá ọlọ́run já máa dá orí rẹ mọ̀ nígbà tó o bá ṣoore wa tá a bá dá a mọ̀ já lè mọ dúpẹ́ rẹ̀ tá a bá ń dúpẹ́ wa sallallahu alayhi wa ọpẹ́ ni ẹ dá ọpẹ́ ni ẹ dá òré ipò púpọ̀ o gbogbo ẹni bá lè dá a ó ṣàlékún fún un ọpẹ́ ni ẹ dá ọpẹ́ ni ẹ dá òré ipò púpọ̀ o gbogbo ẹni bá lè dá a ó ṣàlékún fún un gbogbo ẹni bá lè dá a ó ṣàlékún fún un gbogbo ẹ̀ ní balẹ̀ dá a ó ṣàlékún fún un ẹni bá kọ̀ tí ó dá yóò jìyà mọ́ yá ẹni bá kọ̀ tí ó dá yóò jẹ̀gbà mẹ́gbà. اللهم آد ثواب ما قرأناه ونور ما تلوناه عدد ما ذكرناه هدية واصلة ورحمة نازلة إلى روح سيدنا مولانا محمد وإلى روح آبائنا وأمهاتنا أجدادنا جداتنا محبينا مشايخنا ومشايخ مشايخنا ولمن كان له حق علينا من المسلمين والمسلمات الأحياء منهم والأموات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين